أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́ọ̀bá tí ọlẹ́tọ̀ sí ọpẹ́ atọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀fà níbi wa Muhammad kí ọlọ́ọ̀bá kí ọkẹ́ kí ọgbẹ́ àti àwọn aláàrẹ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn tó Islam tí lánàá afárí agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gbọ̀n tí a ní iyyaka na'budu wa iyyaka nasta'in ó ń ṣe wòsàn fún àwọn nǹkan méjì tọ́jú àìsàn ọkàn tó sì lágbára ó náà ní sí àrèmí àti ìjọra ẹni lójú àsìmú ẹ̀rí wá lórí ẹ̀ lẹ́yìn ìgbà náà la lọ síbi agbẹ́rin ẹlẹ́ẹ̀kejì dín ní ọgbọ̀n.

yẹn kí ọlọ́ọ̀bà àlìkíọ́lá àásó ni pẹ̀lú iṣẹ́ rẹ̀ kò sẹ́ńtọ́jọ́ bàbá sì ń fi bàjẹ́ fún wa wípé àgbọ́dọ̀ ro nǹkan mí pọ̀mọ́ lọ́rùn lórí iṣẹ́ rẹ̀ lẹ́yìn ìgbà náà la lọ síbi agbọ́nrin ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gbọ̀n tẹ́kúrí ẹ̀ la dúró sí òun náà ní pé ńgbàtà ní iyyaka na'budu èrè èwo lọ́lọ́lá jù ní gbogbo ìbádà nke ń ṣe Ibn al-Qayyim al-Jawziyya ó ní àwọn èèyàn wọ́n sí ọ̀nà mẹ́rin lórí ẹ̀ táwọn èèyàn sọ ní àwọn onímọ̀ àwọn kan nu wọn wọ́n lè ti àwọn ìran àkọ́kọ́ wọn lè tọ́ da jù ìbádà iná ní èyí tí ọba ní wàhálà nù àsìkìrin ilẹ̀ yìí pé nínú ìsìláàmù wa àgbọ̀ ìjẹ́ pé tí ọmọ ní wàhálà ní làmà wa kì í nínú ẹ̀sìn ìtọ́ba rọrùn jù ní ìsìláàmù ń fẹ́ kọ̀bọ̀ ìjẹ́ pé ìtọ́ba ní wàhálà ní jù ní ọ̀wà jẹ́pẹ́ ní òní ládájú ṣùgbọ́n tá a bá fẹ́ ṣe ìbáàdẹ̀ yọrọ kan bí wàhálà wa bá ṣe pọ̀ ń sí ìnílá wọ́n ṣe pọ̀ ń sí èyí tí ọlẹ́rìí nìyẹn nítorí àdìsí Aisha kọ́lọ́nkọ́ yọrù sí tí ó lọ sí hajj tí kọ̀ráyè tí ó múra tiẹ̀ lọ́tọ̀ tó jẹ́ pọ̀ mọ́ hajj wọ́n wá sọ fún anabi wa sallallahu alayhi wa sallam yìí pé àwọn èèyàn máa sẹ́rí padà pẹ̀lú ìjọsìn méjì wọ́n wá sẹ́rí padà pẹ̀lú ìjọsìn kan àlẹ́ àlékò ìjọsìn méjì lónà sì fẹ́ sẹ́rí padà pẹ̀lú ẹ̀ ó múra rẹ̀ kàn ti wọnú hajj ni àmọ́ ó gédégbé kó fi kílíà sí àwọn kan ṣe tí wọ́n tán wọ́n bọ́ra lẹ̀ òun ráyè bọ́ra lẹ̀ nítorí haid àníṣọ sọ́lá àwọn aṣọ tó wá ṣe tán tí haid ọ̀rẹ́ bá ti parí tó lọ sí tẹ̀nìyìn bòde láàrin Madina àti bòde láàrin Mẹ́kà nínú ìlú Mẹ́kà àti haram Mẹ́kà sọ ife tó bá ṣe tó kọ́ lọ ní ọmọra láti bẹ̀ kó ṣe ọmọra tiẹ̀ náà. so ìtì ọlọ́run sọ sọ́lá wọn sọ pé inna laki minal ajri ala qadri nasabiki aw nafakati ipe ẹ̀sán tọ́lọ́run bá àlekẹ́ ọlákì ọ̀sán fún ọ lórí iṣẹ́ tó bá ṣe ní ìbámu sí ọba ṣe ṣe wàhálà sí ni mọ́kẹ́ ikú ọlọ́lọ́ ṣẹ̀ṣà wàhálà fún ara rẹ o àìsọ pé ìmáàmù náà wà sọ pé wàhálà ìtọ́ bá ṣẹ̀rí àmú ń sọ o bẹ́ẹ̀ náà ní kèsì ntọ́jú àdàdà lẹ̀ tiẹ̀ o orí àdìsí yẹn lásùn sí ní àná lásùsọ yìí pé wàhálà ti ṣe lórí ẹ̀sìn kèésò ní ntaafisi òsùn láti mọ ìntọ́lọ́lájú wàhálà tá à ń ṣe lórí ájì ọ̀pọ̀ ju ìntaase lórí zaka yíyọ lọ kọ̀ wá tún ẹ̀ pé ájì lọ́la ju zaka lọ. asòfin ilẹ̀ yìí pé ẹ̀sìn ọlọ́run bá lè kí ọlá Islam ẹ̀sìn rọrùn ni ìtọ́lọ́lá jù fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú ìrora ẹni fọlọ́n ìjọsìn òun náà ni kọ́ sa ìtọ́rọrùn lẹ́sà kọ́mọ̀ mọ́ wá kọ́mọ̀ Abdullahi bin Umar fọlọ́n kọ́ ọjọ́ yìí tí mo ń tọpa orí pa ànábì wọ sallallahu alaihi wasallam lórí ìrìn àjò àti ní àsìkò hajj àwọn sàbí yòókù ọba fọwọ́ sí wọn ò sì gbá tiẹ̀ rárá wọ́n yìí sọ pé ntí ń sẹ́yìn kò sí lára. nínú kọ́ ìdá sẹ̀ríà tá a òun náà ní pé al-mashaqqatu tajlibu at-taysir sísòro bá ti wà ní sẹ̀ríà ìmọ̀ afa kí ẹ̀dẹ̀ ọba òfin bó láti wá jẹ́ pé tí ó wà jẹ́ sòrò tí ó jẹ́ wàhálà láwa máa sàlẹ́sà. bẹ́ẹ̀ náà sì ni kọ́ ìdá sẹ̀ríà yìí pé alharaju mọ̀rọ̀kó ìgbà òtí ìnira bá ti wà sẹ̀ríà ọmọkó so títúmọ̀ sí pé sẹ̀ríà gangan fúnra rẹ̀ kìí ṣe pé ọ̀fẹ́ ká wá máa tẹ̀sà nǹkan líle líle líle. ọlọ́ọ̀bà àlejò ọlá ń sọ fún wa nínú Qur'an lórí pé òun ọ̀fẹ́ wàhálà pẹ̀lú wa nígbà tó sọ̀rọ̀ àwẹ̀ àtìmọ̀ pé ìṣirò ń bẹ ń bi kéèyàn gbáwẹ̀ èèyàn kò bí mọ́nú inú ayé àtọ́lọ́ ti sọ̀rọ̀ àwẹ̀ náà inú Suratul Baqara àyà wa eighty five ọlọ́ọ̀bà àlejò ọlá sọ pé yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ìrọ̀rùn lọ́wọ́ bá àlekè ọlá ń fẹ́ fún yín o kìí ti ìnira o ọlọ́wọ́ bá ò fẹ́ ìnira fún yín rárá tó tilẹ̀ ọmọ torí ẹ̀ ló fi jẹ́ pé ẹni tó bá jẹ́ pé ọ wà lórí ìrìn àjò ọkàn ṣòro ọkàn ṣòro òfin ìṣẹ̀rí àní pé ọlẹ́tọ̀ àti fi àwọ̀ ẹlẹ̀ kọ́mọ gbà ní ọjọ́ bíi tọ́ba wa kẹsà kó wọn gbá wẹ̀ lórí ìrìn àjò kò ṣe wọ̀ mẹ́. nítorí ìjẹsẹ̀rí ọmọ wa bẹ̀ ni pé orí ìrìn àjò tí ẹ̀ bá ti lè fi lé ara rẹ̀ lẹ̀ tọ́bọ́ sílùú mi kò lè dàbí ilé oríṣiríṣi inconveniences ní rọrùn yóò máa ṣẹlẹ̀ sí tẹlumi wa lè fúyẹ́ tẹlumi lè pọ̀ tẹlumi lè jẹ́ pé bàbá dúró ìrìn àjò tiẹ̀ ìní ó tún gbádùn sí i ṣùgbọ́n ìtọ́wọ́ fòjò núra ìrìn àjò kò lè dàbí ilé nìṣẹ̀rí àfihàn wáyé pé ọlẹ́tọ̀ fún ọkọ gbà wẹ̀ ọlẹ́tọ̀ fún ọkọ fi àwẹ̀ Ramadan lẹ̀ kọ́ wá sọ di ìgbà mi ọlọ́run wá fi pé yuridu Allahu bikum al-yusra wala yuridu bikum al-usra ìrọ̀rùn mi ọlọ́run bá lè fi ọlá ní ń fẹ́ fún yín kò fẹ́ ìnira fún yín bó tilẹ̀ kọ́ mọ́ inú Suratul seventy eight ọlọ́run bá tún sọ fún wa bẹ́ẹ̀ pé wa ma ja'ala alaykum fid din min harajin ọlọ́run bá kò fi sínú ẹ̀sìn haraj ntí ó fún pínpín inú ẹ̀mí yín sẹ́wọ̀n pé a ah, kì ní ìsú mi a ah, wàhálà kì ní ìpọ̀ ọlọ́run náà kò fi sínú ẹ̀sìn sọ gbogbo ń tọ́ bá fẹ́ sàlẹ́sà láti fi sin ọlọ́run bá àlekẹ́ ọlá jẹ́ ọjẹ́ ntí ọ̀rọ̀ náà jẹ́ ntí ó mú ìfúnpínpín wá hadith wa nù sahih al-bukhari látọ̀dọ̀ abu rẹ́rà kọ́lọ́nkọ́ ẹ̀rí sí kọ́rọ̀ wa látọ̀dọ̀ anabi wa sallallahu alayhi wa sallam wípé inna dina yusuf dájájú ẹ̀sìn islam yìí ntọ́mọ̀ rọrùn ní walan yushadda dinu ahad walan yushadda dina ahadun illa ghalaba wọn ò ní mú ẹ̀sìn ilé fẹ́nìkan àfikún pín lápá kọ́mọ lè ṣe máa. ẹ ń bá gba ìsìláàmù gan ẹ sì tẹ̀ máa ṣàlàyé ẹ̀sìn fún díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́nà tí ó gbà ọlọ́run ni àsìkò tí ìsìláàmù dé bá àwọn sàbẹ́ àníbi wàsálà láàrin wàsálà àtòjúsí ọlọ́run àyà Qur'an ọlọ́run sọ kalẹ̀ díẹ̀ díẹ̀ kó lè bá rọrùn fún ẹni òjíṣẹ́ ọlọ́run ti lọ tán làwọn fi ń bá Qur'an lójijì bí àyà márùn gbàmí mẹ́ta kèsì pépé wa sọ pé wáyù dé wa sọ ogun ayà kalẹ̀ kò sí yẹn ayà mẹ́ta mẹ́rin márùn ìgbàmí ayà ẹ̀yọ kan ìmí ò tún bá ntọ́ba tẹ̀lẹ̀ mu kí ayà ò tó dé kó lè bàjẹ́ pé yọ rọrùn fún wọn láti gbọ́yé láti há sórí àti láti lò ngbòdì ngbòdì kó ti wà lọ́dọ̀ wa lójijì kan náà láfẹ́rẹ́ lómi tí ó tún wá kó wa ní tí ó tún máa ba ọ létí ẹ̀ tí wọn ò rí báyìí. wọn ma inú wọ́n ma dùn wọ́n máa fẹ́ kí wáyù ọ̀wá ti àwọn wáyù sì wà lẹ́ẹ̀kan náà ìrọ̀ àwọn Islam yìí ẹ̀sìn tí ó rọrùn ni a lè gbé ẹ̀sìn wa lórí ntọ́ba lè ká sọ pé ntọ́ lè láti súnmọ́ lọ́nà jù ẹ wá wò sọ́tún ẹ wò sósì ẹ rí pé ah kíní yìí ọmọ sòrò láti ṣe ah mọ́rí ṣe wọ̀kọ́ rìbú ẹ jẹ́ ó jẹ́ pé ntẹ́ ìbá wa ṣe kó súnmọ́ tọ́lọ́ ẹ̀rí tọ́lọ́ ń ṣe tán yányá ẹ máa pé yọ́wọ́ àdìsòrò wájú yín ẹ̀ tí ẹ gbà á ní pé ntẹ́ ṣe kó súnmọ́ tọ́lọ́ ọba lè tẹ ọlá wà á bùṣirú wọ́n sẹ̀yìn inú bìlgádùwọ́sì wà rọ́ọ̀ṣàtì ìró niile ni ẹ máa fáwọn èèyàn ẹ má lè wọn kó bí ẹsìn kọ ọmọ pé wọn wọ wọn wọ wọn wọ òkè ẹwà arójú òkè ẹwà arójú àjẹ náà kankan lọ́dọ̀ rẹ̀ àfi iná iná iná sáà àgbà ojú ẹsìn nìyẹn ayé àkùrá nǹkan bọ́lá ọba ti ní bọ́lá ń wa lórí dáwà lọ́lọ́ ti ìtọ́ba jẹ́ má bá ti sọ̀rọ̀ mọ́mìnì yóò sọ̀rọ̀ bá sọ̀rọ̀ tún bá mọ́mìnì bọ́lá ń ń kùrá nìyẹn kẹwàá ṣe pé ìtọ́jẹ́ iná iná iná iná sáá nìka ẹ tí ọmọ ṣe tí ọmọ ṣe tí ọmọ ṣe gbogbo bá ní ìmọ̀ ṣe Islam ò rí báyìí àwọn nǹkan mìíràn gbẹdọ pé èèyàn gan fúnra ara rẹ̀ láì sí ìgbọ́ fún Ọlọ́run bí fún òjíṣẹ́ Ọlọ́run ó lè gbọ́n mọ àwọn nǹkan mi torúkọ àwọn nǹkan mi jẹ́ àdámọ́ mẹ́ẹ̀dẹ́ ni fitrata Allahi allati fatara an-nasa 'alayha la Islam yìí ọba àdámọ́ wa mu àdámọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn mu ọlọ́run sì ní yí ẹ̀dá rẹ̀ padà òsì ọlọ́run sallallahu alaihi wasallam pé ìró ìdùnnú lè máa fún àwọn èèyàn nínú àdìsí mi ní bashiru wala tunfiru yasiru wala tu'assiru ẹ máa fáwọn èèyàn ro ẹ má lè wọn sáfò bí ẹsẹ̀ ìró ìdùnnú ni ẹ máa fún wọn ìrọ̀rùn ni ẹ máa ṣe fún wọn ẹ má sọ̀rọ̀ nira fún wọn. nínú àdìsí eléyìí wọ́n sẹ̀yìn inú bẹ̀lẹ̀ gájú wọ́n ti wọ̀ rọ́ àti wọ́n ṣe ìmìnà ìdúlẹ̀jà ẹ máa wá ràn lọ́wọ́ sísúnmọ́ ọlọ́run pẹ̀lú pé kẹ́ ẹ máa kírun láàárọ̀ bẹ́ẹ̀ náà ní nírọ̀bẹ̀ bẹ́ẹ̀ náà ní ní àsìkò kan lóru so àsùbá àyílá àti mọ́gíríbì eh, sọ́rí àyílá àti àlàkárì mọ́gíríbì àti ṣáàdì àníṣọ sálàm ní ìtìkẹ́ máa ṣe nìyẹn Abdullahi ibn Abbas tọ́lọ̀ nǹkan yọnu sí i. ọsọ pé su'ila an-nabiyyu sallallahu alayhi wa sallam ayyul adiyan ahabbu ila Allahi azza wa jal ó ní wọ́n béèrè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam ife èwo nínú ẹ̀sìn ìrọ̀rọ̀ ẹni fọlọ́n ìṣèjọsìn fọlọ́n èwo lọ́jọ́ pé ọlọ́run bá lè kí ọlá nífẹ̀ẹ́ sí jù tẹ̀gbẹ́ bèrè wa náà nù bàbá ní iyyaka na'budu èwo lọ́n tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù òjì ọlọ́run sọ̀sọ́là wá pé kìí pé alìhànìfì yẹtù sàmùhà òun náà ni ẹ̀sìn tó dúró tọ́ ìjọsìn fọlọ́run tó dúró tọ́ sí ọ̀lẹ́gbọ́nú àsàmùhà tó ti yí pé ọjà tó wà wọ́n túnmọ̀ sí tọrọ rọ̀ tí o mú pákáleke tí o mú lọ́wọ́ ní àsàmùhà hadithi yìí imaamu albani ó pé hadithi yẹn ó wà hasan àdìs tó ṣe fi sẹ́yìn ni so imam ahmed lọ́gbà wa àtàwọn mi ibn hajar sọ yìí pé alhanifiyatu samha kálí sàlám wúyẹ ẹyí asahala onítùmọ̀ náà ní ìtọ́rọrùn ìní ń jẹ́bẹ̀ ìrọ̀lẹ́ ìfọ́lọ̀ ìtọ́rọrùn láti máa ṣe kìí sí ìtọ́ni pákàlẹ́kẹ́ nú tí ó lè lórí ẹ̀mí hadith tó wá nù sahih al àti muslim ètò ìwọ̀n tó àdìsọ fẹsẹ̀ rinlẹ̀ ní látọ̀dọ̀ Sa'd ọmọ Abi Waqqas kọ́lọ̀ nǹkan yọnu sí i wọ́n sọ yìí pé radda Rasulullahi sallallahu alayhi wa sallam ala Uthman ibn Mad'un atabattul walau adina lahu lakhtasayna ó ní ọlọ́run sallallahu alayhi wa sallam bá ọ̀rọ̀ Uthman ọmọ Mad'un kọ̀ bá wọlé. kí ọ̀rọ̀ Usman ọmọ Maz'un oní náà ní pé olóhùn síra òun ní súnmọ́bìnrin mọ́ òun sì ní bímọ kóun lè ráyè tẹ̀sìn tàbá ìfọkọlọ lásán náà wò ó ìyàwó tá a bá ọmọ tá a bá ní ọláwọn nǹkan ti ń díwọ́ díni lọ́wọ́ ní kò sọ gbọ́dọ̀ fẹ́ dá sí gbogbo nǹkan bá ti láǹfààní yóò ní kò sọ́gbọ́n tí ẹ̀fẹ́ dá sí pọ̀ jù sẹ̀rí àní àmọ́ ṣe ni ká fojú wo ìnira ẹ̀gbẹ́ tí ò tó nǹkan tó àǹfààní ká fẹ́ yóò ní àsìkò tí àwọn nǹkan wọ̀nyí ní mímójú tó jẹ́ ọmọ èèyàn àti wàhálà tí ọmọ làbọ̀ lọ́rùn ọwọ́ á ní òun tó òun délé pé òun wà kó òun bímọ anabi sallallahu alaihi wasallam sọ pé ntọ́ fẹ́ ṣe yẹn kò sínú islam lọ àdìsí mi láàrọ̀ àgbà níjẹ̀ tàbí islam ìṣepáàdì èèyàn kó wọn ò ní bímọ wọn ò ní níyàwó wọn ò ní lọ́kọ àdìsí mi ò sínú wa torí pé àwọn yẹn wọn rú lọ pé àwọn fẹ́ máa fi ìṣesí ń sin lọ́ọ̀ni yóò dìbò ti táàmù fún ilé kò ní ní kọ̀mítímẹ́ǹtì ìyàwó àbí ọkọ àbí ọmọ kò ní sínú ìgbésí ayé rẹ̀ ọlọ́run sì dá wa bẹ́ẹ̀ ntọ́lọ́run dá sí wa lára ni pé tọ́ba ti tásìkò ká obìnrin obìnrin ó ọkùnrin ọgbọ ya ọba gbé rí fadá tí pé kò pure torí pé fitrata allah lẹ́dí fatara náà sàlẹ̀ ha àdámọ́tọ́lọ́ ti dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ti dá mọ́ nìyẹn òtí ọlọ́run sàlọ́lá àlùwọ̀sálà ń kọ́ wá gbà fún Usman ọmọ Maz'un kìí ṣe Usman bin Affan tó jẹ́ khalifa o ọ̀tọ̀ ni Usman bin Maz'un ni o ife kó sera sàbẹ̀ yìí Sa'd bin lè gbà fún ni àwọn ń tà wọn àwọn ìbá wa tún gbé ìgbésẹ̀ tó ju tiẹ̀ lọ tó ń lóun ó sera wọn ò ní súnmọ́bìnrin wọn ò sì ní níyàwó àwọn ìbá tiẹ̀ fẹ́ kan lọ tẹ́ra àwọn ọlọ́dà ń tà wọn nígbà táwọn bá tiẹ̀ fẹ́ kan ti tẹ́ra àwọn ọlọ́dà níyàwó bá tiẹ̀ fẹ́ wọjú lọ́jọ́ iwájú náà kò sáàyè fún mọ́ sòtí túmọ̀ pé Islam kò fẹ́ pákàlíkì kò fẹ́ tó le kò fẹ́ fún wa kì í ṣe pé ní tọ́ bá lè láwọn afi ṣe òfin wa ìpè ní Islam fẹ́ ọ̀rọ̀ tó wà nù sahih bukhari àti muslim látọ̀dọ̀ anas ọ̀rọ̀ malik ọ̀sọ̀ pé dá àtàlásà tó ráhàtì ila buyuti azwajin nabiyyi sallallahu alaihi wasallam yas'alunahu an yas'aluna an ibadati nabiyyi sallallahu alaihi wasallam ó ní àwọn èèyàn mẹ́ta kan wá bá wá sí ilé wọ́n wá ń bi wọ́n léèrè ń pa bóòlù ànábì ọlọ́run ti máa ń ṣe ìbáàdà sí táwọn náà lè gbìyànjú bíi ànábì ṣe ẹ̀ máa ṣiṣẹ́ gbà ṣẹ́bó ṣe wà ní mọ́sáàbù àdìsúná ẹ̀jẹ̀ máa kìí ṣe pé múra sí ìjọsìn kan kó lè bá àjẹ́ pé náà di ànábì ọlọ́run tó náà ràn rẹ̀ ṣe tó bá wù àdìkiri kan máa ṣe àbí ìrùn kan máa kí tí náà fi ìṣe ọmọ wa bá ọ ọ̀tàn rẹ̀ jẹ. àwọn èèyàn wọ̀nyí wọ́n ronú ẹ̀mí pé dáwọn ilé kọ́fì ànábì sallallahu alaihi wasallam táwọn bá ń ṣe bá dàbí tiẹ̀ à bóyá àwọn gan náà sọ lè pé kíkọ́ àwọn tó ga jù báyìí lọ. falamma ukhbiru ka'annahum sọ fún wọn bí bí ṣe máa kírun bí ṣe máa tọrẹ bí ṣe máa wọ́n sọ ọ́ fún wọn wọ́n wá òkè à ntọ́hún yí ànábì ọlọ́run ní bóyá sọ̀rọ̀ kọjá ànábì ọlọ́run ló jẹ́ kí ẹtì ẹ̀yí òkèrè àwọn táwọn ìka ànábì ọlọ́run àti táwọn gbìyànjú àti ṣe jùlọ káwọn lè rí ọ̀nà ọlọ́run ẹ̀wù tí ọkọ̀ lọ́lọ́ wàyí tó lè dàbí sànàbí sọlá ìkòwò làwọn wà sí sànàbí ọlọ́run ni ọlọ́run sì ti sàmójúkò òfin gbogbo tó ti ṣe síwájú nínú ẹ̀sẹ̀ àti tí ó tún ṣe kọ́ọ̀là àhàdùhùn ìkànnì wọn wá sọ pé tóun ó ṣe tóun ó fi gbìyànjú bí òjìṣẹ́ ọlọ́run òun náà ní pé àmà ànàfà ìní òsọ́lì lẹ́yìnlá àbàdàn èmi ọmọ kírun ní gbogbo òru ojoojúmọ́ mọ́tòrí ìbá ti dé báyìí ìrún akíṣà ìtàn báyìí náfìlà ni tí ó fi dàtú bá ó ní tó wọn máa ṣe nù ọ̀sán gan ló ń fòrùn òun sí tí bá dà wọn ò lè bà pọ̀ wájú ọlọ́run sẹ́ǹtì ordinary lè tọ́ba ní o ṣe ìbádà lóru fọ́lọ́n àgókò ṣe wọ̀ mẹ́ ṣùgbọ́n ètò sàlẹ́sà yẹn ó ti di tó le ó ti do àdádálẹ̀ wàkọ́lá àkàrò àná àsomù dáhàrà wọ́lá òfẹ́ ìkejì ní tonírun lè jẹ́ ẹ̀wọ̀n òdì sí fún ọmọ sùn tó yọ àfẹ́sì brain òun tó ọba sùn ṣùgbọ́n tó wọ́n ṣe lè yí pé gbogbo ojoojúmọ́ pátápátá ni wọ́n mọ̀ fi gbà wẹ̀ lẹ́yìn fún wọn jẹ́ sínú fún oṣù jẹ́ sáàlù ọ̀tán bóun ṣe máa ṣe lọ́nu àwẹ̀ rọ̀mọ̀dáhùn oṣù kan yẹn ó kéré wọ́n fẹ́ kan complete one year wọ́n mọ̀ gbà lọ bẹ́ẹ̀ wàkọ́lá àkàrọ̀ ìkẹta náà tó wá sọ̀rọ̀ ìpé àná àtẹ́sílù nìta fàlà àtàzáwàjù abadan onítoní àwẹ̀ tó ní irun tẹ́yìn fẹ́ mọ̀ sí yìí ó lé lára tó mọ́ wọ́n mọ̀ sí àwọn nǹkan bí ìtọ́jẹ́ ìbádà ọwọ́ wípé òun ní fẹ́yàwó tó òun ní súnmọ́ obìnrin òun ò tẹ́ ẹni fẹ́yàwó bẹ́ẹ̀ lọ fóun oṣù mọ́ òun sì mọ̀ síbẹ̀ lọ láéláé فجاء رسول الله صلى الله عليه وسلم إليه فقال أنتم الذين كنتم كذا وكذا ìṣẹ́lọ́ sọ̀lọ́lá àlùsàn wa yọ ojú sí wọn ẹ̀gbọ́n ti sọ̀rọ̀ sọ̀tù ẹ̀yin ilẹ̀ sọ báyìí tẹ sọ báyìí tẹ sọ báyìí kíkọ̀ kan yín sọ báyìí. ama wàláhi inni la akhshakum lillahi wa atqakum la ìṣẹ́lọ́ ni mo fi ọlọ́ọ̀bà àlèkè ọlá mi mo fi búra tẹ́ bá ń wo pé ta lọ́bẹ̀rù ọlọ́run jù láàrin èmi àtẹ̀yìn ọ̀yẹ́kẹ́yìn náà gbà pé ànábì ọlọ́run tọ́lọ́run sèmi èmi mo bẹ̀rù ọlọ́run dẹ̀yìn lọ. ta ló ní kòrò jírí bọ́lọ́run tọ́páyà ọlọ́run tó ní respect ọlọ́run jù èmi náà ni sallallahu alayhi wa sallam làkínní wà ọ́fìtìr wà ọ̀sọ́lì ìwọ́n ní gbogbo gbà èmi a máa gbà wẹ̀ láwọn àsìkò mi ìgbà mi ti jọ ìní gbà wẹ̀ kí èsì Ramadan àwẹ̀ sàtọ́ wò inú àdìsí Aisha radiyallahu anha onígbà mi àní sàsálàm yóò máa yóò máa wọn téèyàn lónìí tí ó tí ó lórí yóò gbà ní kan fi yàtọ̀ o gbogbo ọjọ́ ní fi máa ń gbà wẹ̀. ó tó sọ yìí pé ìgbà míì ti bẹ sálẹ̀ sàlám tí ò ní gbà wẹ̀ yọjọ́ sọ lónìí yọjọ́ sọ lọ́la yọjọ́ sọ lọ́sùn yọjọ́ sọ ìjọ mẹ́rin ẹni tó bá tún ṣe kòǹgẹ́ rẹ̀ tó bá bọ́ sáṣì ọ̀tá sálẹ̀ bí ọlọ́run lásìkò kan tí wọ́n fi gbà wẹ̀ yàtọ̀ sí rọ̀mọ̀dán àbí rọ̀mọ̀dán nìkan ni wọ́n gbà wẹ̀ sallallahu alaihi wasallam ẹ̀kọ́ tó jù sí ọlọ́run kọ́ wa nìyẹn àwọn àṣìṣe kan yọ̀ọ́ máa gbà wẹ̀ tọ̀tọ̀ wúrọ̀ àṣegbọ́ rẹ̀ tí ó mọ̀ tó tẹ̀lé ra wọn tí ó tún mọ̀ tó tẹ̀lé ra wọn pẹ́ pé ẹtí ọba lọ rìn lásìkò yẹn tí ó pé ah bóyá bá dúró ṣe máa ṣe tọ́jú fi máa parí nù gbọ́ bá jókòó ti bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta tí ó tí ó sàǹgáwẹ̀ náà ńgbà ẹlòmíín náà bá ti wá sásìkò tí ò ní gbáwẹ̀ ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta ọ̀sẹ̀ kẹta ah, ànábì ọlọ́run tí kò ní àsìkò méjì ó fi gbàwẹ̀ ju rọ̀mọ̀dá nìkan lọ. àlẹ́ olóhùn àwọn máa gbà wẹ̀ wọn àti máa jọ sọ́ngbà mi tóun ní gbà wẹ̀ wọ́n kò sọ lé wọ́n àrùkò máa máa kírun lóru máa sì tún sùn nú ẹ̀ náà ìdápa òru kan yìí nínú àdìsí ní alẹ́ ìdásálà wọn lè fi kọ́ mọ́ sùn ìdápa òru kan yìí tó kan yìí òru kò lè fi kọ́ mọ́ sùn sallallahu alaihi wasallam bífọ́ yóò ti yẹn náà fi là so olóhùn àwọn máa jí lóru tó wọn ó yẹn náfìlà fọlọ́ wọn àti máa sùn náà sallallahu alaihi wasallam wa atazawwaju nisa àníṣọ sọlá mi ní èmi náà ti fẹ́ òwe àwọn kan gbà pé òbí mẹ́sàn-án ládàá sọlá ń fẹ́ àmì ìmọ̀kànlá àmì ìmẹ́tàlá sallallahu alaihi wasallam ní ìtọ́nà ọba àdìsí ọlákọ́lé ọ̀dà fún torí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì obìnrin tó bá mọ̀mọ́ ara rẹ̀ kó wà lábẹ́ ọkùnrin náà ló pè rẹ̀ lọ́dà ńlọrọ̀ ló fi máa ń jọrọ wàhálà ló fi máa tó ti lé ń ronú pé kò burú o kò ní ìdíkùn wà ọkùnrin ọkàn àwọn ìyàwó tàbí yìí ìgbà wọn ti kú bọ́ọ̀rọ̀ bá ti ẹ̀gbọ́n òun yọ lẹ bí òkun ló ń jẹ kankan òun lè má ba sọ̀rọ̀ ẹ̀jẹ̀ bá fẹ́ máa kẹjọ lé rẹ̀ mọ́ déta ọmọ mọ̀ bá yàwó rẹ̀ jà kó tó fún ilé o tọba fi lè bínú tó náà bínú sí ọ ẹjọ́ ló déta ẹni ọkùnrin tó bá kọ́ rí báyìí àgbókùnrin tó bá kọ́ rí báyìí yọ sáfẹ́ rí ní ìfara rẹ̀ yọ̀rọ̀ àwọn ọkọ̀ mọ̀ bá ti rí bínú. fún ìrìnlẹ̀ tó tó jáde ẹ̀ parí ẹ̀ àwọn àyàn tó fún bàbá dé ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ní dẹ́ta. ṣùgbọ́n náà lọ́pọ̀lọpọ̀ bí bí ẹ ṣe rí nìyẹn ó fi ta kókó fún àwọn obìnrin fàbí kódà obìnrin mi bá ní inú ogun lọ báyìí náà lòdì oṣù tó fi èmi ti bẹ́ẹ̀ sọ wà ní hadith àná sọ ẹ bẹ́ẹ̀ sọ wà ní àkùrá wọ́n múra àkùn mí nà tó in wà hàbá ti nà sọ hali nàbí in arada nàbí yóò an yẹ tẹ̀tẹ̀ ha sáàlì tó tá mi kà mí dọ̀ ní mọ̀kìnì aláwọn ló ń ti yẹ dáfà nàbí wa sallallahu alayhi wa sallam obìnrin tó bá múra rẹ̀ wá tó ló ń fẹ́ kọ́ fẹ́ kò sì ní ìdí ọ̀sán ní sáré àti kankan ọlọ́run ló ń yọ kíkọ́ fẹ́ tó ti mọ̀ sàn sàdá àti kankan ṣùgbọ́n ìwọ amúmi ní yòókù ọ̀gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ o tó bí wọn bá fẹ́ fẹ́ ọ tó ní wọn ò ní gba sàdáàkì wọ́n ọ̀gbọ́dọ̀ gbá o ṣìnà ló ń ṣe ń bọ́ bá ṣe bẹ́ẹ̀ o àfikọ́ san sàdáàkì o. nta fẹ́ ló bẹ́ẹ̀ ni pé àníbi wa sallallahu alaihi wasallam ní wọ́n àtàzáwùwájú nìta èmi sì ń fẹ́ obìnrin fàmọ́ rọ̀ gbígbà á ń sún nà sí ìfàlẹ́ ìsàmìnì ẹ̀ ń bá sojú kòkòrò kó omi sún súnà níbi wàsálà láàrin ìsálàm wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó sojú abẹ́ ń kọ̀ǹfà yìí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó islam gbogbo ìtàwọn èèyàn ìsàlẹ̀ sà àyìn sàṣàràn sọ pé ohun tó ohun tó ń já nàbí ọlọ́run tó yẹ mọ tí túmọ̀ pé líle nǹkan wò pẹ̀lú pé àwọn àti pé òní ọlọ́lá jù hajar alàkọ̀lá nínú fatikul bari ọ̀sọ̀ yìí pé tariqatu nàbí sallallahu alaihi wasallam alhanifiyyatu samha ó ní ojú ọ̀nà nàbí sallallahu alaihi wasallam tó jẹ́ súnà rẹ̀ òun náà ní ẹ̀sìn tí ò ní lẹ́bọ̀ nú asamuha tí ó jẹ́ ẹ̀sìn tọrọ tí ò múni àlọ́ fàyó kiri ní yàtọ̀kọ́wù alẹ́sọ̀ ànábì wa ń gbà mí sallallahu alaihi wasallam yóò sinú yẹn pé yóò fi àwọn odidi àwọn ọjọ́ kan tí ọ̀rọ̀ ẹ̀jẹun lọ

láti jẹ́ pé kó lè borí adùn tí máa ń wà fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ́dọ̀ obìnrin ẹ̀rí àwọn àwọn ọ̀dọ́ ńgbà tí wọ́n á gún wọn gún wọn ara ń bọ́ ń bọ̀ wá wálẹ̀ ńgbà tí ìtọ́wà lára wọn náà bá wọn náà bá wálẹ̀. òjíṣẹ́ ọlọ́run sallallahu òun náà fẹ́yàwó ẹ̀ ń bá sọ yí pé òun máa gbà wọ ojoojúmọ́ òun máa gbogbo alẹ́ kírun òun ò sì ní súnmọ́bìn òun ti kọjá àlàntí Islam gbé wa ó ti sẹ̀sà tó le tí ó sì bá islam mu àdìsí wa ni sọ̀hìn lè bukhari àti muslim látọ̀dọ̀ aisha kọlọ̀nkọ́ yọnu sí ọ̀sọ̀ yìí pé kánàtì indi mura'atun min bani min bani asid min bani asad afwan ó ní kánàtì indi mura'atun min bani asad ó ní ọmọbìnrin kan wá bá mi lọ́dọ̀ láàrin àwọn bani asad àwọn ìdílé kan ni fadakala alayya da rasulullah sallallahu alayhi wa sallam ìgbà tóbìnrin ń wà lọ́dọ̀ mi òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam wá dé wá wọlé faqala min hadhi ọ̀wá bèè lọ́wọ́ aisha yìí pé táwa lélẹ̀ qultu fulanatun la tanamu bil layli fadukira min salatiha ó ní ni ó dákọ̀ ẹ̀ fún sallallahu alayhi wa sallam ó ní bó o sì ṣe ń rí un gbogbo alẹ́ kìí àwọn èèyàn máa ń ròyìn bí tèmi èèyàn náà fi làásọ. tí a ń pẹ́ tọ́yẹ kí ní èèyàn dùn sí ní ká ah, obìnrin yìí ọmọ ìlẹ́sìn ọ̀rọ̀ rẹ̀ fọlọ́ fàkọ́ làmá òsì ọlọ́run kẹsàn án sọ pé dákẹ́ mi tó ń sọ aleikum ma ìntẹ́ ẹ̀ ní kápá lórí ẹ̀mí fa inna Allaha la yamani hatta tamalu torí pé ìjọ tìṣẹ́ bá ń ṣe ọlọ́run ní kó tútù ń pa rẹ̀ kẹ́yìn èkó tútù nígbà tó bá jẹ́ pé ntẹ́ lágbára lè mi fi bọ́bá fẹ́ ti ọba fẹ́ ká yà kùrán ọkà lọ́nà tó gbàdá èntì ọ̀rọ̀ ọ̀run ètò ìdẹ́rẹ́ fọ́ wá jókòó parí ẹ̀ láàrin àṣùbà àtàìlà pajápajá wà mú gbogbo mọ ìgbàtẹ́mi àtẹnìkan sọ̀rọ̀ ńgbà kan náà lẹ́kẹ̀rọ̀ yóò àti ó lé ẹnìkan isa máa jókòó sàtìkiri ni máa jókòó Dubai ní ẹ ti lọ́ba àti operation tí Nàìjíríà ò gbà ní wọ́n ní kí ló ń ṣe irú sẹ́wọ̀n ló ń ṣe ìjókòó yìí ti pọ̀ jù yọ́sà ló ń sa tẹ̀ wọ́n àmì ìní bá ń sáko ń sàdúrà yìí ìjókòó àdúrà yìí ó ti ẹ̀tọ́ àkídà búkú tó gbalẹ̀ lọ káàró ojúre pẹ̀lú àwa tá a ti jẹ́ aláàfáà náà kí nǹkan bá ti lè sàfá àkàn ní ìsìn wọ́n sọ pé àké ìjókòó àdúrà <laughs> <laughs> òun náà tí ò nígbàgbọ́ òdodo ṣé ìwọ tó jókòó àjọ àwọn ní mùsíbà kankan lè dọ́dọ̀ tiẹ̀ mùsíbà wa báyàn kò mí ìfẹ́ àjọ àrẹ ọ̀gbà àbúrò pálapàla wò lélẹ̀ nígbàmbá wa ti wà kò lè jókòó àjọ àmì kè jókòó àjọ à jókòó àjọ àdàdálẹ̀ tẹ́lẹ̀ kí wọ́n lọ dálẹ̀ sáni sọ̀sálàmù jókòó tó jókòó táwọn sàrí àná sọ̀sálàmù sẹ́ ń jókòó ní tí wọ́n jókòó yọ́sà jókòó kalẹ̀ ni yọ́ba máa fà lóríṣiríṣi pé jókòó àdúrà yìí jókòó àdúrà wò lọ́gbọ́n inú tí àwọn olùkiri pé kàn bẹ jíjẹ́ jókòó àdúrà gbogbo òṣèṣì tó ọba wà ọmọ sàdúrà sọ́lọ́ ní onífọ́lọ́ ńlẹ́gbà kankan ọwà ọwà ni ọwà wa ló tún special bí wákàtí kan wákàtí méjì wákàtí ọwà ní sàdúrà ìgbà náà sọ ti wákàtí kó o jókòó kó ka Quran kó o ṣe àdìká níwọ̀n bàbá sùkú bàbá bá ti fàmí tètè kó wàá sọ pé ìkan jẹ́ sẹ́sẹ́ àpé ìjókòó àdúrà ọwọ́ àpé ẹnìkejì ẹ̀ ń gbà tí o lè tán ara rẹ jẹ́ tọ́lọ́mùbá kọ́mọ́kálukú wọ́kọ́ mọ̀ nìyẹn ojókòó àdúrà ojókòó àdúrà kọ̀ọ̀kan lọ́wọ́ sàlẹ́bí wọ́n sọ́lá láàrin ọ̀sán sọ pé ntẹ́ ní ọ̀rọ̀ ẹ ẹ lè kó tútú tọ́lọ́ ẹ ọlọ́run bá ò lè kó tútú sẹ́yìn oṣù kó tútú ní o sọ̀rọ̀ Bukhari àti Muslim ṣùgbọ́n lásìkò ìjẹ́ ti Muslim ó ní wa kana Rasulullahi sallallahu alayhi wa sallam yaqul ahabbul amali ila Allahi ma dawama alayhi sahibuhu wa in qalla ní àdìsí náà ni ẹ̀gbà wa mi sọ yìí pé èyí tọ́lọ́mọba àlekè ọlá nífẹ̀ẹ́ sí jù nínú iṣẹ́ òun ni máa dá wámà àlé ìsọ ìbùrù èyí tó ṣe pé ẹni tó ṣiṣẹ́ wọn ọ̀sẹ̀ ń pẹlẹ mọ́ wà nǹkan kọ́dà mọ́ mọ́ wọn bọ́yá lásìkò dùhà wákàtí méjì àìsè rákà méjì lọ́fẹ́ máa tẹ̀ ń pẹlẹ mọ́ ló sì ń rí kí ọtí ọlọ́run lọ́rùn kọ́ ọlọ́fẹ́ lọ kọ́ wá nìsín ní ọ̀la kan kò tòró ti rùn sí pé ogún ìtì pọ̀ yìí. eléyìí jẹ́ ọ̀rọ̀ lórí abala alákọ̀ọ́kọ́ àwọn èèyàn àkọ́kọ́ tí wọ́n sọ yìí pé bí ìbáàdà bá ti ní wàhálà sí ló fi lọ́lá sí àsopọ̀ rárá o bí ìbáàdà tó bá ṣẹ̀rí àmú bá ti ní wàhálà sí ní ládẹ̀ ti pọ̀ sí ṣùgbọ́n kò túmọ̀ sí wípé ń lọ dáa ju o àsìlóṣù wa nu ṣẹ̀rí àgbẹ̀ká mọ̀ mọ́ ntọ́ba le nínú ìbáàdà agbọ́dọ̀ mọ́ ọ̀sẹ̀ sáà tó bá le ntí ọ̀rọ̀ ntí ọ̀dà òun náà lọ́ba ntí sẹ̀rí àǹfẹ́ ńlọ́ba mu. àwọn ìran kejì àwọn sọ yìí pé ìrí ayé sá òun náà ni ọ̀gá ìbàdà kéèyàn mọ́ kalẹ̀ ayé kún kọ́ kalẹ̀ ayé kún tó kú yẹ pọ̀ kó jẹ́ pé bí yọ̀ọ́ bá tiẹ̀ lóun kankan bẹ́ẹ̀ ìwọ̀nba. kéèyàn máa gán lò bó so ń jẹ ní kọ́ lọ́sà sọ ní nítorí kú ọkú ọ ní kọ́ lọ wọ̀ kéèyàn máa ní àkàtì pẹ̀lú ilé ayé wọ́n lé lè ní ọlọ́lá jù. ìrí ayé ká kò sí pé sẹ́rí àǹfẹ́ bẹ́ẹ̀ ká mọ ayé ká má kó lé kàn ntí ò ní pẹ́ tán ni téèyàn bá ti ṣe ìṣesí báyẹn inú àwọn asẹ́tọ́ lọ́lá inú àwọn asẹ́tọ́ lọ́lá ló wà ọlọ́ọ̀bá àlekè ọlá ń sọ fún anú sọ́rọ́tù fàápẹ́ ayàkàrùn pé yá ayú anáṣù inna wa'dallahi haqqun fala taghurrannakum alhayatud dunya wala yaghurrannakum billahi algharur ayẹlẹ karùn-ún inú sọ́rọ́tù fàápẹ́ ọlọ́ni ẹ̀yàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn inna wa'dallahi haqqun àdéhùn ọlọ́run bá àlekè ọlá tó ṣe pé àjíǹde ń bọ̀ òpin ń bọ̀ wá bá ilé ayé òdodo mọ́lé fala tagurrannakumul hayatud dunya ilé ayé ẹ má jẹ́ ọ̀tàn jẹ àti nínú sísí ilé ayé ni kọ́ máa tàn yẹn jẹ nínú sísí rẹ̀ nìyẹn ntí ń dùn tí ń dáa lọ́jọ́ tòní ẹ má má jẹ́ ọ̀tàn jẹ ìtẹ̀mí tó ń lò tí ń kí ọlọ́sùn tí ń kí ọlọ́sì mọ́mọ̀jọ́ sàn ọjẹ́ àsìkò ń bọ̀ tí wọ́n sọ pé ah dr abdeli ti máa ti wá àti bí o kọ́nà ọba àbọ̀rún kẹ àsìkò ń bọ̀ kò sọgbọ́n tẹ fẹ́ dájú àsìkò ń bọ̀ tí wọ́n pè ah lágbájá báyìí kò lè jẹ́ mọ́ wà tẹ̀ sírí nígbà dr abdeli ni wọ́n ti tẹ̀ sírí kọ́nà ọba àkẹ́ òṣìláyé mọ́nyìntì falatagurọ́nà fúnmúlẹ̀ àyà àti dùnìyà ìsẹ̀mí ilé ayé ìyẹ̀mẹ́jọ kẹsàn jẹba yín kọ wá gapá òkè kọ mọ́ máa ń tó ṣe kọ mọ́ fagbọ́ ọlọ́ọ̀ya kọ mọ́ wà tí ọ̀dà falayagurọ́nà fúnmúlẹ̀ àhìlárò èsù tí máa ń tán àyàn jẹ tí èdè kéèyàn ọ̀sẹ̀ sọlọ́run ẹ̀mẹ́jọ sàn ọlọ́run bá lè kí ọlá ọfẹ́ ká ilé ayé ní bẹ́ńtẹ́ńtẹ́ ولو عشت alifan ثم ألفين ní ولو عشت ìṣtà ثم ألفين بعدها فلا بد من fàlábùdà mi إلى mi ń tẹ̀síìrì ilẹ̀ kọ̀bùrì bó tilẹ̀ ọpẹ́ tó láyé kódà kó lu ẹgbẹ̀rún ọdún kan gbáko nine fifty ní anabi nuhu alayhi salatu wa salam tó fi pèsè ojú ọ̀nà tọ́lọ̀ bọ̀ wá lu ẹgbẹ̀rún ọdún kan gbáko túmọ̀ àlìfẹ́yìn ní báàdà ha òtún wá lu ẹgbẹ̀rún ọdún méjì lẹ́yìn ẹgbẹ̀rún ọdún kan ọdẹgbẹ̀rún mẹ́ta falabudami yẹ omi ń tẹ̀sí ilẹ̀ ọ̀bù ìjọ kan náà ni wọ́n gbé ọ sáré tí wọ́n lọ máa ń sin èèyàn tẹ́lẹ̀ wọ́n sin ọ̀wọ́ náà jẹ́nà ilé ayé yìí kìí ṣe tí èèyàn máa kìí ṣe tí èèyàn máa àwọn tí wọ́n ṣe ikú wọn láńlẹ̀ yorùbá yìí wọ́n yẹn bá ọmọ ẹjẹ́ káwọn kọ́wọ́ abẹ́ kọ́ mú kẹ́kọ́ mọ́ tàǹpà ara rẹ̀ kí nǹkan kọ́ bá ara rẹ̀ àǹfààní wo ti fún aláàjì nígbà oṣù wọn wọn tún sí irú òkú gáàgì wọn rú gáàgì níjẹ̀bù wọn tún gbé wá bàdàn wọn tún rú gáàgì mẹtọdísì gbogbo ẹ̀ wọn sàn rú kì í nígbà ọ̀yá wọn wọn lọ gbé sí ibi tí gbé sí kí ni kí bílé ayé ìṣeré nìyẹn láàrin ìṣẹ́jú kan sí kejì ní olúwọ́kàn tó lóògbé ni tí ó wà jó fún fọlọ́ nìkan lọ́rọ̀ kò ju láàrin ìṣẹ́jú kan sí kejì náà lọ. àwálé tó ń bọ̀ fẹ́ dolóògbé wákàtí kan ló tẹ̀sí ẹ̀ rárá o láàrin ìṣẹ́jú kan sí kejì ni kí wọ́n á ní ọgbẹ́ okùnfà rẹ̀ ọlọ́run nìkan lọ́rọ̀ ẹlòmíì àtidẹ́ǹtì ni ẹlòmíì àìsàn tó ti faradà fún kódà àlàáfíà tó ti dé bá lẹ́yìn àìsàn tí òkú sọ ó tún ti ń gbádùn lọ yọba tún jọ yọba tún níjì yọba ah, ni a kìíní wọn ọ̀sán lára rẹ̀ ni a ah, ńgbà ọ̀pọ̀ lára rẹ̀ ń dé òní débi ló ti yọ kú <laughs> tí ò lè jẹun tí ò lè mu tí ò lè bá yàn sọ̀rọ̀ kò fún gbà ó tún ti wá ń jẹun ó ti ń mu <laughs> ìgbà náà tó sáwá kú ẹ̀bá àti ìwádìí sí ìwádìí kẹ́ ni ní náà bílé ayé ṣe rí nìyẹn láàrin ìṣẹ́jú kan sí kejì ni lórí odò lóògbé ọlọ́run jẹ́ ọ̀tàn yìí jẹ́ máyé kéke àkólé kan yìí ń fa àlámọ̀rí alẹ́ ẹjọ́ mọ́wọ́n ẹ̀sìn ọlọ́run kẹjú dùn yẹn ọlọ́run tún sọ fún suratul hadid aya 20, ọlọ́run bá ń sọ pé ìlàmú annamal hayatu dunya la'ibun وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل بيت أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور ọlọ́ni ìlàmù ẹlọ́mọ ìmọ̀ àmọ̀dájú tí ó bá ti ìdáyín lójú ẹjọ́ lọ dáyín lójú annamal hayatu dunya la'ibun wa lahwun ìṣẹ̀mí ilé ayé yìí la'ibun bí ìgbà téèyàn ń ṣeré mọ́dé ni bẹ́ẹ̀ ló ṣe rí táwọn olóṣèlú àti ẹ̀mọ fọ́nì bọ̀ nígbà tí bá bẹ̀rẹ̀ báyìí bí ìgbà tí sánmọ́ ọjà bulẹ̀ náà ni àwọn làwọn wọlé kò sí ọ̀nà àbá à àwọn ti ṣe báyìí àwọn ti níye báyìí àwọn ti ṣe kíní kan àwọn ti ra mọ́tò báyìí gbogbo local government gbogbo ẹ̀ làwọn ti pé mọ́tò sí ẹ bọ̀rọ̀ kó sọ́mọ́ ọjà bolẹ̀ yìí ìnáwó àlàyé àtúndúnìyà láìlú wọlá wọ́n bá ti ṣe lọ sí ẹ̀dọ́ náà bá ní wọlé wọlé ẹ̀dọ́ náà bá ní wọlé wọlé wọlé wọ́n wà mọ́ wá wà wí ìgbé àgbéjọ káwọn òfin lélẹ́ yìí òkè ní kẹlẹ́jà ọlọ́run ti kọ gbogbo nǹkan kalẹ̀ ẹ̀ tí ó dorí ipò táyé òbí kú ń bẹ́ ọ ti wà sákàdá ti wà lọ́dọ̀ ọlọ́run tí ò ní yẹ tí ò ní dé tí ò ní lé ẹni tí ó ti máa ti wà lálàsẹ́ náà ọlọ́run bá ti kọ́ kalẹ̀ ẹsí pẹ̀lẹ́ ìgbà wọn fi gbé Buhari wọlé wọ́n fẹ́ẹ́ sọ gbogbo ẹ̀ ń bá takò wọ́n fẹ́ẹ́ sọ di òpònú yẹn wọ́n fẹ́ẹ́ sọ gbogbo ẹ̀ ń bá takò Buhari wọ́n fẹ́ẹ́ sọ di òpònú yẹn pé wọ́n ti ẹ̀ mọ́tì lọ ẹ̀ <laughs> lọ láyé Buhari buhari lọ́gbọ̀dọ̀ wọlé ní òjèlú yọ̀dá ọmọ gbèdé ayé rẹ̀ ní ẹ̀kọ́ ẹtí ẹtí òkówó jẹ ẹtí ètè gbá ẹtí ètè àbò wọn sá máa kàlera wọn ìgbésí ayé olóṣèlú ni wọn tún ti bẹ̀rẹ̀ ní ìsìn ẹsẹ̀ fúrẹ́tì nàìjíríà ẹsẹ̀ fúrẹ́tì nàìjíríà ọ̀rọ̀rùn kéèyàn fóun fẹ́ ẹsẹ̀ fúrẹ́tì nàìjíríà sọ̀rọ̀rùn ẹni ẹni bá fà mí lórí ẹ̀kọ́ ni ó jẹ́ <laughs> kéétò ní ọ̀jẹ́ ṣùgbọ́n wọ́n ti mọ táwọn àwọn olóṣèlú ti mọ táwọn òfìṣe kẹ́ sẹ́pẹ́rẹ́tì bí ó ti máa kígbe ní ìsinú o tó lè bàa jẹ́ pé two thousand twenty three yẹn Yorùbá ni ó sọ̀rọ̀ orílẹ̀-èdè wọn kà ẹ mọ̀jẹ̀ sẹ́pẹ́rẹ́tì ẹ mọ̀jẹ̀ sẹ́pẹ́rẹ́tì ẹ táwọn àwọn ẹ̀yìn náà lọ́kọ́ ẹ má bọ̀ <laughs> ẹ táwọn àjọ gà ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀ nípa politics àwọn náà mọ̀ wọ́n rìn dé kí ní jò ní bí sí ìyẹn lè rìn bàdẹ̀ nǹkan ká tó wá pé yóò tún wá lọ rìn àwọn ìlú mi ṣètì mi ìbàdàn yìí lásán tó máa ń ṣe dìdìrì lólóbi tí wọn ò ní mọ̀ ní ẹlẹ́yẹlé wọn ò ní mọ̀ pé nǹkan kan tẹ̀lé wọn á sàn sọmọ ara wọn bọ sọmọ arìn káàkiri ọjà bá wọn lọ wọn lọ ọ̀nà sẹkítẹ́rì àti ìfẹ́mi kí aláàtúbọ̀sán rẹ̀ nígbà tí yẹn kàn fi àìjà nígbà tí yẹn ò ní ròmù àwọn tí wọ́n ń lò wọ́n ti máa ń dáwọn ń lò wọ́n fún lẹ́yìn ọdún sẹ́pẹ́rẹ́tì nù <laughs> èdè ẹsẹ̀ ìta amẹ́ríkà gan tó lo gbogbo tó ní tó lò lé lórí ní ìráàtì ṣé ìráàtì tẹ́tù ti dídò nìyí lágbà tí wọ́n ti dàgbà tí wọ́n ti pa olórí wọn iraki ọ̀sẹ̀ tó ti di bí òní Syria ọ̀rọ̀rùn separation Syria ọ̀rọ̀rùn èyí ránù ṣe tí wọ́n change gọ́ọ̀mẹ́ntì any time ní ọtún lè gbogbo ẹ̀ tún lè dàrú padà tó àwọn tí wọ́n subdue àwọn náà ń wọ agbára kágbára táwọn náà tó fi subdue àwọn tó wà ń bẹ̀ padà ń bolo ti rọrùn àwọn èèyàn dín wọ́n ti wà ń de politics látijọ́ ìgbà tí wọ́n ń lu wa tí wọ́n ti máa dùn rẹ̀ ẹ̀wá ní separation agbọ́dọ̀ agbọ́dọ̀ àdájú lọ́tọ̀ olúwọ́ jẹ sábẹ̀yà ọlọ́run kọ́ sàánú kí làwọn ibo bá ní ẹni mú bẹ́ẹ̀ kò sí ní ẹni mú bọ̀ bẹ́ẹ̀ wọ́n kàn kí gbé náà ni ọlọ́run dákun kọ́ bá tún ìlú wa ṣe o kọ́ bá gbé o ọ̀dà o kọ̀sẹ́ńtọ́ fẹ́ràn rẹ̀ jẹ kọ̀sẹ́ńtọ́ fẹ́ràn rẹ̀ jẹ ṣùgbọ́n tí nítorí pé nọ́tànà jẹ́ nọ́tànà ní fi ń rí ajẹ́ ni àbẹ́ torí pé nọ́tànà ọmọ ọlọ́run àwọn tí ń bẹ lórí òṣèlú ọmọ ọlọ́run ni wọ́n fi ń rẹ́wà jẹ àmì táwọn fi ń rẹ́wà jẹ tó túmọ̀ pé yorùbá tó yorùbá bá débẹ̀ tó gbàjọba tó dágbó àní rẹ̀ jẹ́ ọmọ rẹ̀ yorùbá yorùbá ò ní wọn rẹ̀ yorùbá jẹ ṣèbí tó bá yẹ ká sọ̀rọ̀ lọ ká sọ̀rọ̀ lọ bẹ̀ kọ́lọ́n dákun kó fi wá ti kòǹgẹ́ dáadáa o àwọn tí wọ́n ti yó dáadáa tí wọ́n ti rí ṣe látara wa àwọn náà ni wọ́n mọ ọkọrin tí ó péye wọn

thousands of years nítorí thousands of years orí tí kò ní pẹ́ náà sì tí yàn ni tójú rẹ̀ wà láìpẹ́ àṣírí mú ṣe láti jẹ́ ojú yẹn ọkàn láàyè nígbà tí mo bá dé làkọ́dé fún tàfi gáfẹ́lá tí mi ní háàdà fákàtà fún náà à ń kàgé sọ gbogbo ń tá tí ó yẹ wa tí ó àmójútó ẹ̀ ń gbọ́ nínú Kùránì nínú yóò wá di kedere ẹnu àbójú ni ká á subhanallah eré àtàwàdà ni bá ti mú ọ lọ eré àtàwàdà náà ni ọba fẹ́ wọn orí eré àtàwàdà náà lọ wà ọmọ ìwọ náà bá ti ẹ̀ka bí ìmọ̀ fẹ́ ẹ̀ka ìfẹ́ ọba ni ó ti fẹ́ lọ ọdún náà bá ti fẹ́ eré àtàwàdà náà ti yóò níyàwó yóò bímọ yoo bi lórí ọlọ́run ẹ̀bá agbógbó táàgì ìyàwó afẹ́fẹ́ yàwó orí eré àtàwàdá náà ló sí wà ó tó bímọ tán ẹni tí sọ̀rọ̀ ń di sọ́bù wa ó tó bímọ tán orí eré àtàwàdá náà lọ wà yóò tún máa sáré mi káàkiri a ọmọ ìyọmọ rẹ lónìí a a orí a ọmọ tó lọ primary ẹ̀yìn nọ́ọ̀tìnì oyè rí àtàwàdà náà ló sì wà ntọ́lọ́ ń ṣe lórí ẹ̀dá ẹ̀kọ́ mọ́ nígbà bá ti pì pé ọmọ kú nígbà ọ̀fẹ́ gba sàtìkéètì nysc aaa ah, nǹkan ńlá abẹ́ ẹ̀rọ ọmọdé mo ti ń tọ́jú láti gbòó ti wà kéèké ojúlé wa sọ ọbúrò mọ́ lágbára wọ̀ tí báwọn tó bí ọ̀rọ̀ ti ajá sílẹ̀ kí gbogbo wa lè dí mọ̀ dé láti bí ọdún twenty years tẹ́rí pé ní ayé ní eré àtàwàdà náà ni innamal hayatud dunya la'ibun wa lahwun i'lamu annamal hayatud dunya la'ibun wa lahwun nígbà tí òfin bá dé bá ìtẹ̀mí èèyàn ìjọ òfin wa máa wò àlàjẹ tí gbogbo tó ń lẹ̀ sí rọ̀rùn rọ̀rùn rọ̀rùn tó àjọ eré àtàwàdà náà ni. ọlọ́run níbi eré nílé ayé jẹ́ wàláhù àti dínní lọ wàzí náà tún ọ̀sán ń bẹ ayé téèyàn máa kí wọ́tàfà kúrún bẹ̀yìnàkún páàrí tẹ́ mọ́ sí láàrin ara yín tèmi ni ó lọ èmi lọ ń ra mọ́tò tó lọ ń tó lọ ń tẹ́ mọ́ sí ayé ni wálé bóòlù bó lẹ́ẹ̀ṣẹ̀ ní ọmọ tí ó pọ̀ nínú tẹ́ ṣe lé ayé nìyẹn káma sálì gẹ ife àjàbàlì kó fáárọ̀ náà bá yọ wà á dàgẹ́ bí ẹ̀sùjò tó sú tọ́wọ́ láti sánmà pé tí kókó wá wù dáadáa tán àgbẹ̀ tọ́lọ gbìn gangan yọ wà ah ọlọ́mọ sí wọn ah mi ta o ah abẹ́ bá mi pé ti dáa tó fi hàn ẹ̀bẹ́ rí àgbàdo mi bó ti tò lọ rẹpẹtẹ inú rẹ̀ ọ máa dùn tó mọ́yẹ híjù fátàrà òmùsọ̀rọ̀ yọba tó ń gbìn sọ́tún mi sósì yọba di tó tún wá pọ́n wá tó ti tó kọ́ mọ́ kórè rẹ̀ tó mọ́yẹ kó ọmọ ọ̀tọ̀ ọmọ nígbà báyà kò di kókó tó gbẹ ọ̀nkà abẹ́rẹ́ àwọn àgbàdo yìí àwọn àwọn kílẹ̀ ń pè àwọn ọ̀kẹ́rẹ́ wọ́n sì ti jẹ́ lọ sáàbà dáhùn tí ẹ̀fẹ́ dé fún orí ìdáná fún mẹ́fà kò sì torí ọ̀kẹ́ rẹ kò torí ẹ̀ di ààrẹ yóò wá máa dàbí àlàkà à ṣé bí mo wá bì ní láti irú àwọn ọ̀kẹ́rẹ́ burúkú wa lélẹ̀ yìí <laughs> àwọn ọ̀yà sọ́rí àwọn ọ̀yà ní àwọn ọ̀yà àwọn ọ̀yà burúkú lélẹ̀ yìí tí wọ́n ti wá jẹ́ wọ́n ti jẹ́ ń jẹkújẹ lọ ọlọ́run bá àlejò ọlá ẹgbẹ́ tó ti wù ó tó ti dùn mọ́ tí gbogbo ẹ ti so lọ tó tún wá di gbígbẹ padà wa fil akhirati azabun shadid ìyẹn wá kéré o tilé ayé nìyẹn tó bá dijọ́ mi dàlí kìámà ẹni tí ó bá di ẹrù rẹ̀ dáadáa ìyà tó ń retí ẹ̀ wa maghfiratun minallahi wa ridwan ṣùgbọ́n bá ti di ẹ̀ dáadáa àmójúkọ ọlọ́run lè bá àti ìyọ́nú ọlọ́run ọlọ́jọ́ lé àwàbá wa mal hayatu dunya illa mata'ul ghurur ìsẹ̀mí ilé ayé yìí kò jẹ́ kíní kan ju ìsẹ̀mí tí wọ́n ń tàn yàn jẹ lọ tí túmọ̀ sí pé ilé ayé yìí agbọ́dọ̀ mú kékeré agbọ́dọ̀ mú béńté nínú tí Islam ti ń fẹ́ nìyẹn kọ́lọ̀n kó so wá ní ẹ̀ tí ó lè mú ilé ayé yìí ní béńté ẹ̀ nígbó béńté rẹ̀ náà kọ́lọ̀n kó sì gbà ní bàádà fún wa wọ́n la ti tóbi ọlọ́run wọ́n la inṣàlá a subhanakallahu alhamdulilayi la ilaha illa nastaghfiruka wa natubu ilayk. rìkọ́dì yìí ó tiẹ̀ mọ lọ fún ní àná inṣàlọ́ àmọ́ ah, anytime ni wọ́n lè play rẹ̀ lórí ninety eight dot five ní aago márùn sí aago márùn àbọ̀ so a sọ̀rọ̀ lórí ìnáwó akódìdì Islam náà àti sẹ́ǹdì ẹ̀ta náà sẹ́ẹ̀rí ni ẹ wò ní ìsìn so ìnáwó akódìdì Islam àwọn tí ń ba Islam jẹ́ sí tó náà ní aṣọ ìlórí ṣùgbọ́n bẹ́ńtì nìyàn nínú tí a ti ṣe ní tefsir so kọ́lọ̀ ń kọ́ gba ní bàdà. ninety eight dot five lágbo ìwé ọmọ tẹ́ ń pè ó. Ayo salam, ẹ̀kẹ́ yọ̀ ẹ̀rọ ta, ẹ̀kọ́ náà.

ẹgbẹ̀ àwọn olórin fún ọ̀nà Wọ́n Ọmọdé bá tó ní ìlú gíga, ní ẹ̀yìn lọ́rẹ̀ ìgbẹ́, wọ́n mọ̀